psalm fourteen orin dáfídì orí kẹrìnlá aṣiwèrè ń wílé ọkàn rẹ̀ pé ọlọ́run kò sí wọ́n bàjẹ́ wọ́n sì ń ṣe iṣẹ́ ìríra kò sí ẹni tí ń ṣe rere olúwa bójú wò ó láti ọ̀run wá sára àwọn ọmọ ènìyàn láti wò bí ẹnìkan wà tí òye yé. Ye tí ó sì ń wá Ọlọ́run. Gbogbo wọn ni ó sì jùmọ̀ yà sí apá kan. Wọ́n di eléèrí pátápátá. Kò sí ẹni tí ń ṣe rere. Kò sí ẹnìkan. Gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ kò wá ní ìmọ̀. Àwọn ẹni tí ń jẹ ènìyàn bí ẹni ń jẹun. Wọn kò sì kí pe Olúwa níbẹ̀ ni ẹ̀rù bà wọ́n gidigidi nítorí tí ọlọ́run ń bẹ nínú ìran olódodo ẹ̀yin dójú tì ìmọ̀ àwọn tálákà ṣùgbọ́n olúwa li ààbò rẹ̀ ta ni yóò fi ìgbàlà fún Ísírẹ́lì láti Síónì jáde wá nígbà tí olúwa bá mú ìkólọ àwọn ènìyàn rẹ̀ padà bọ̀ Jákọ́bù yóò yọ̀ inú Ísírẹ́lì yóò sì dùn. Amém.